ìmáàmúlìwàrá fi dárí adini muhammadun ìmáàmúlìwàrá fi dárí adini muhammadun anábìwà muhammad lásáájú láyé àti lọ́run ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá aṣáájú ayé àti tọ̀run anábìwà muhammad eléyìí ni mo fi kí gbogbo olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Hikima ní àyájọ́ jímọ̀ tòní ọjọ́ jímọ̀ ọjọ́ alálùbáríkà iléeṣẹ́ alálùbáríkà náà lẹ̀ bá dòwò pọ̀ òun náà lẹ́ẹ̀ tí ń wò wá torí iléeṣẹ́ tó mọ́lẹ̀ kedere tí gbogbo ayé ń gbádùn ní iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n iléeṣẹ́ dùnú iléeṣẹ́ aládùbáràkà iléeṣẹ́ tí ń bí ayọ̀ sọ́kàn gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá porongodo èmi ọmọ yín náà ni mo kalẹ̀ sórí ètò Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni mo kalẹ̀ sórí ètò tòní kí Ọlọ́run mọ́sà gba àdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ẹ ti mọ bá la máa ń gbé wá fún yín mo àwa á nídìí ìrànlọ́wọ́ yín a nídìí sponsorship a nídìí gbogbo ìrìn tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ń tà tẹ́ fẹ́ ká yọ ọmọ ẹ gbé wá fún wa lórí ètò yìí ká máa bá ká máa bá yín nà sí afẹ́fẹ́ bàbá wa alhaji wa eh, abdulhakeem ọ̀làríwájú olúgboyè adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ta'ala láìpẹ́ láì jìnnà ẹ máa bẹ̀rẹ̀ sí rí ìpolówó iléeṣẹ́ wọn lórí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́ musa gbàdúrà wa kọjọ ọba àti fẹ́ eh, bẹ́ẹ̀ náà ni Yusra Travel àti báwọn náà sọ̀rọ̀ láti lọ Amẹ́ríkà pẹ̀lú ògo ọlọ́run máa dá sétò yìí pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ kọ́lọ́run mọ́sàbà wa dúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. gẹ́gẹ́ bí ètò yìí mo ti dé láàárọ̀ yìí mo ti dé lásìkò yìí pẹ̀lú àlejò mi àlejò ńlá ni mo tún gbédé lónìí ẹ mọ̀ pé <laughs> eh, èmi kì í hèrà tí ọlọ́mọ nú mi ò tiẹ̀ ní hèrà rárá ntọ́ bá lóye lórí àwọn àfáà tó níye lórí àwọn àfáà tó lọ́rin tí wọ́n ní ìmọ̀ tí mọ̀ wọ́n jindò náà ni mò ń gbé wá sójú wòran yín lẹ́nìí mo rìn títí bọ́dọ̀dà fáà mi Sheikh al-imam abdulkadir agiri àwọn ni gbogbo wa lónìí gẹ́gẹ́ bí àlejò mi pàtàkì salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bàbá wa tí ẹ ń wò yìí àwọn ni deputy uh, national missioner ìjọ kan tí a ń pè ní istijabat muslim foundation tí wọ́n ń pè ní ismof kí ọlọ́mọ bá ìjọ náà jẹ́ tí ó kalẹ̀ sílùú Mushin kí ọlọ́mọ sàgbà àdúrà wa ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run bàbá lónìí nǹkan tí mo fẹ́ kí a sáà òun ni ọ̀rọ̀ nípa bá àti yan imam ọ̀rọ̀ yẹn ń fẹ́ máa dáhọ̀wọ̀họ̀wọ̀lẹ̀ láàrin àwọn èèyàn wa àwọn èèyàn mọ procedure bá àti yan bẹ́ẹ̀ sì ni Islam ẹ̀sìn kan ní tó yẹ pé Allahu la yu'badu bil rukuli Islam kìí sẹ̀sìn tá a lè fi làákà ìgbé torọ́ lọ́run ti parí ètò anábìwá Muhammad ti parí ètò bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan báyìí báyìí lẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ bá fẹ́ ṣe eléyìí báyìí lẹ́ẹ̀ ti ṣe báwo ni Islam ti ní ká yan imam aṣáájú ẹ̀sìn tí ó máa kírun fún wa mọ́sálásí àwọn tí mo fẹ́ ká yanjú lè nínú bàbá. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulil kareem allahu khairu ama yajma'un adá ọpẹ́ fún Ọlọ́run ọba alhamdulillah ọba tí ó tóbi jùlọ atọrọ kí àti gẹfọn ṣẹlẹ anabi wa muhammad sallallahu kẹ ẹni gẹlọmbà kí anabi a tọrọ àdúrà fún gbogbo àlùfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ náà ọlọ́mùbá wa kẹ́ wọn àwọn tó ti lọ nínú wọn àwọn tó wà láyé ọlọ́mùbá aṣàlékún dáadáa wọn. a kí gbogbo anìkọ̀kan wa táwọn wò wá ọlọ́run kó mọ́ṣẹ́ àgbàdo anìkọ̀kan wa náà. ọ̀rọ̀ tí olùdarí ètò wa béèrè lénìí is a very sensitive issue ọ̀rọ̀ tí ó lágbára láàrin àwùjọ ni tí ó dẹ̀ lámòjútó ní Islam ọ̀rọ̀ ìmáàmù leadership nínú Islam Islam kà kún púpọ̀ gan ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹlẹgẹ́ torí pé the condition of society will be determined by the competency of the imam of the leader bí ìlú bá da olórí ibẹ̀ lábí léèrè o bí ìlú ò bá da olórí náà lábí léèrè kódà ọlọ́run á máa tàtàrà olórí kẹ́ ìlú á sì máa tàtàrà olórí gẹ ìlú yà torí ẹ̀ ni ṣẹ̀ríà ṣe fún wa ní yọ̀ǹda pé ẹ fara balẹ̀ kẹ́ ẹ tó yan lórí ẹ já lọ́nà àdìsá anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ní kún ìmọ̀ọ́mọ́ ìjà àlùkà hmm. be a leader if they select or elect you àwọn èèyàn gbọ́dọ̀ yànyàn pé a fẹ́ lágbájá ń bẹ̀ with certain qualities sanni lára ẹ̀ kó tó jẹ́ imam imam tá a fẹ́ sọ̀rọ̀ lórí kì í ṣe general leader o afẹ́sọ̀ lórí pé ìmáàmù mọ́ṣáláṣí ìmáàmù masjid láfẹ́sọ̀ lé lórí gẹ́gẹ́ bá ti mọ̀ ìpé nílẹ̀ wa nílẹ̀ Yorùbá ìmáàmù mọ́ṣáláṣí will be limited to only mosque nílẹ̀ Haúsá ìmáàmù mọ́ṣáláṣí náà lọ́ba wọn ẹ̀sọ́ bá ti jẹ́ ìmáàmù kòbóra bẹ̀ òun náà lọ́ba wọn ń nílùú wọn ni wọ́n mọ òun ni ó gbà nípò ọba òun náà ni wà nípò ìmáàmù bọ̀ nílẹ̀ Yorùbá ìmáàmù ó mọ mánéjì mọ́ṣáláṣí ọ̀bọ mọ mánéjì ọba àfi ọba hmm. báwo wá là ṣe ń yan ìmáàmù ó ní ṣùrùt ó láwọn conditions tá a fulfil. fulfill àwọn wo ni wọ́n gbọ́dọ̀ yan imam ó láwọn tí wọ́n yàn àlẹ́ àárífù yá àárífù là àárífà ẹni tó bá mọ nǹkan ni ó dá nǹkan mọ̀ nígbà tẹ́ni tá a bá ní ọlọ́ yan imam tí ò mọ qualities tí èèyàn fi ń mú imam jáde táwọn náà ò mọ̀ ẹni tí ó mọ̀ yóò kàn mú tó wù ni àṣẹ lẹ́tí tó wù ni so ẹni tí ó yan imam àti imam tí wọ́n yàn ó létò tí Islam ti ṣe kalẹ̀ fún wọn. Allah. àkọ́kọ́ a rí i pé ọ̀rọ̀ ìmáàmù ní alukur'an ló ti jáde ìzí bàdà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa idh ibtala ibrahima rabbuhu bi kalimati fa atammahunna qala inni ja'iluka linnasi imama qala wa min zuriyati qala la yanalu ahadi ọ̀rọ̀ yẹn bí ọ̀dọ̀ ọ̀dọ̀ ànábì ibrahima ló ti jáde nígbà táwọn ànábì ibrahima tọ́lọ́ ń dánwò ó tẹ̀sí ẹni ìyẹn túmọ̀ sí kí gbogbo ẹni tábà jẹ́ kó jẹ́ ìmáàmù á jẹ́ kó pass through test exam kí làwọn question tá sẹ́ẹ̀tì fún tí ó pass ńbẹ òun lákàkálẹ̀ fún wa yìí tọ́lá nàbí Ibrahim náà tó jẹ́ ìmáàmù tọ́lọ́ ní ìníjà ìlú kálí nọ́ọ̀sì ìmáàmù ó ti Ísípítà láàánì ọlọ́run ti kọ́kọ́ dánwò náà kí làwọn àdánwò tọ́lọ́ ń fún ó fún ó jẹ́ kó pass through àwọn experiences àwọn difficulties tó ṣe pé tírú ẹ̀ bá jáde sáwọn jẹ̀mọ́ yóò lè faradà á nínú tá a kà nínú alukur'ani táwọn onítẹ̀fisiri tó fún wa tá anabi ibrahim àgbà rẹ̀ kọjá ọlọ́run ní anabi ibrahim lọ mọ́ gé kanáà rẹ fárun abíyá rẹ fárun abẹ́ rẹ kódà lọ dá ọkọ ó dá abẹ́ lágbàlagbà ó sì rí ṣe ṣe pé ọ̀rọ̀ tó ga jù nìyẹn despite pọ́lọ́hún ti mọ̀ pé ànábì ọlọ́run ṣe mọ̀ pé olódo kì í jẹ́ ànábì ọlọ́run ó ti ọkọ̀ páàsì lọ́dọ̀ lórí mímọ̀ lórí fíkíù náà ó wá ku físíkà físíkà lọ́lọ́wọ́ tẹ̀sẹ̀ síbẹ̀ ọlọ́run pé eléyìí ní sùúrù ó gbọ́n ó ní làákàyè eléyìí níjà ìlú kẹlẹ nọọsì ìmáàmù mo fi ọ ṣe ìmáàmù fún gbáyé náà ò tá a bá fẹ́ ṣe ìmáàmù náà bẹ́ẹ̀ bá nẹ́bi ti nà án fún wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní kún ìmáàmù ìjà àlùkà jẹ́ ìmáàmù tí wọ́n bá fi ọ jẹ́ ni ìyẹn túmọ̀ sí pé ó ti kú ọ̀rọ̀ ẹ offer and acceptance ẹ wá a rí nǹkan kan lára yín tó tó bá wa ṣe aṣíwájú fún wa lójú ẹ̀sìn o ẹ jẹ́ wọn náà ó dáa mo gbà fún yín o láti jẹ́ olùtọ́ yín sọ́nà olùjẹ́ aṣíwájú fún yín lórí ẹ̀sìn àwọn tí ó jẹ ìmọ̀ọ́mù náà ni mo sọ lẹ́ẹ̀kan àwọn tí ó jẹ àwọn tí ó fìyàn jẹ ìmọ̀ọ́mù hmm. àwọn náà ó nímọ̀ nípa ẹ̀sìn wọn ó jẹ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn wọn ó mọ Al-Kùránì kà wọn ó gbọ́n wọn ó jágbàlagbà wọn á ní làákàyè ìyẹn àwọn tó fẹ́ yẹ̀yàn ní ìmáàmù àwọn tó fẹ́ yẹ̀yàn ní ìmáàmù wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ ìmáàmù gan fúnra wọn. torí pé ẹni tí ó tẹ̀sí èèyàn pé kó ṣèdánwò yóò jẹ́ pé òun náà jẹ́ onímọ̀ tí ó mọ̀ pé wrong answer ló fún un àbí correct answer. ibẹ̀ ni nǹkan ti ń wọ́ wá àwọn tí wọ́n yẹ̀yàn ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ̀yàn ní ìmáàmù ń sìn ẹlòmíì ò nípa ìsìláàmù wọ́n kàn yẹn ni tí wọ́n fẹ́ ni pẹ̀lú ìfẹ́ àbí pẹ̀lú eléyìí náà ti wà ókè jàre nóò yóò já wọn onímọ̀ kódà láyé àti wọn máa kó àwọn ìmọ̀mù mọ́mù mọ́mù mọ́mù jọ káàkiri pé tó afẹ́ yẹn mọ́mù báyìí o àwọn méjì mẹ́ta mẹ́rin la rí ńlẹ̀ o ẹ wá bá wa tẹ́sì wọn nítorí pé àwọn onímọ̀ nípa ẹ̀ wọ́n mọ tí wọ́n bí wọ́n léèrè wọ́n mọ tí ànábì sọ pé ká bí wọ́n. kó tó sọ pé ah, eléyìí ló wà òkè àkọ́kọ́ nìyẹn tá a bá ti rí àwọn tó quality tí ó yan ìmọ̀mù yẹn ó lè jẹ́ committee ó lè jẹ́ council of elders àwa ìmọ̀wò la fẹ́ yàn àkọ́kọ́ àyìnyẹ̀kúnà mùsùlùmọ̀ mọ́mù tá a bá yàn must be a muslim torí pé ìrun ló fẹ́ máa kí ẹ̀sìn ló fẹ́ máa ṣíwájú ẹ̀ fún wa ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àìyàn kèfèrí ayé mọ́mù. àìyàn kèfèrí ní imam. kò lè jẹ́ kèfèrí. ẹni tí ó yàn mọ́mù mùsùlùmí ni ó jẹ́ ẹni tí wọ́n yàn ní ìmọ̀mù náà ó jẹ́ mùsùlùmí. so how come tí kèfèrí tí ò gbọ́ lọ́hún gbó ṣe wà nú àwọn elétò tí ó yàn ìmọ̀mù fún wa. Allah. Hmm, hmm, hmm. ibi tó ti ń dàrú nù o nígbà tí pìlẹ̀ ò bá ti dáa orí eh, foundation ní tágbélé lórí náà lè dúró. ẹlẹ́ẹ̀kejì anyakuna zakara ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ ìmáàmù. Allah ọkùnrin ni wọ́n gbọ́dọ̀ yàn ní ìmáàmù. obìnrin ò bá jẹ́ professor. nínú kéwù. wọn ìwé láwà ní fún pé máa ṣe ìmáàmù ráṣáráṣí. professor ara rẹ ó máa lò bọ́lọ̀ tiwa o lè ṣíwájú fọkùnrin. ẹlẹ́ẹ̀kẹta anyakuna saliman hmm. yóò lálàáfíà. Mm àlàáfíà ó wà lára ẹ̀ wọn èéfì mọ́ọ̀mù tó sí kì í jẹ mọ́ọ̀mù torí pé yóò rùkù yóò dìde yóò kọ́nsẹ̀ntrétì iṣẹ́ ìmọ̀ọ́mọ́pọ̀ o èyí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò tá a fi rò pé ìwọ̀n kí ló wà níbẹ̀. òun yóò kó wa ọlọ́run. ẹ rí ni nígbà téèyàn bá dúró síwájú ìmọ̀ọ̀mù ó fi làákà ìwo súra wo mo fẹ́ kà gbogbo àwọn ọ̀rọ̀ wo ni màá sọ níbi ìforíkanlẹ̀ níbi rùkù tí yóò máa jẹ́ páwọn tán wà lẹ́yìn mi náà ó máa tẹ̀lé mi lórí ẹ̀ total concentration hundred percent gbọ́dọ̀ wà lára mọ́ sọ́tí ò lálàáfíà báwo ló fẹ́ báwo ló ṣe máa ṣìṣẹ́ kí n gbowó wà yóò lálàáfíà pátápátá ibẹ̀ nìtọ́jú ìmọ̀mù ti bẹ̀rẹ̀ torí pé ẹ gbọ́dọ̀ jẹ́ ó ní distraction kí wọ́n máa ro nǹkan mi gbọ́ máa ro gbóhùn tí jẹun ọmọ tí jẹun ìyàwó tí jẹun yóò sì yóò kàfá tí a lódì lódì ó dẹ̀ lẹ́ẹ̀kẹta á yẹ kúnnà bàlí ìjà yóò jágbàlagbà wọn èèfọ ọmọ kékeré jẹ mọ àwọn afáà dífà lórí hukumu ẹ lórí ìdájọ́ lórí ọmọ ọdún mélòó ni mọ mọ gbọ́dọ̀ tó hmm. sobalegi yẹn ó bẹ̀rẹ̀ láti kódà wọ́n gbé mọ mọ kí ọmọ ogójì ọdún gbọ́dọ̀ jẹ forty years mọmú ṣáfì ni ah, òun ẹgbẹ́ mọmú ṣáfì náà ó dàgbà púpọ̀ kó tó jẹ́ imam hmm. so òun náà gbé pẹ̀lú èjì tiẹ̀ pé twenty twenty five so tó bá ti ní mímọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ló wọlé ìtìláàfù ni ó lè máa yẹn rahmatullah náà ó ti jẹ́ ìkẹ́ fún wa lè tẹ̀lé kankan nu wọn ó ṣàgbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́n ṣe mọ̀ pé ọjọ́ orí gan kọ́ lọ́gbọ́n. ọlọ́run ní pè. ọlọ́run ní èèyàn lè gbà kó mọ̀ gbọ́n èèyàn dẹ̀ lè gbọ́n kó mọ̀ dàgbà. Mm. sọ̀bàlẹ́jì tí wọ́n lò yìí téèyàn bá ti kọjá eighteen years ó ti bàlágà mm. bó bá ti wá ń dàgbà sí experience yóò mọ yóò máa wà kí wáyà ẹ̀sìn yóò máa nílàkánì wisdom ó máa tẹ̀lé àwọn tó jẹ́ main point nìyẹn nínú ẹ̀ tí yẹn fi lè jẹ́ imam tí imam bá wa di kan tí wọ́n ti wá fulfill gbogbo àwọn qualities yìí tàbí ó pèsè rẹ̀ possibility yà wà kárí pé èèyàn méjì mẹ́ta ló nírú quality yẹn tọ́dẹ̀ fit ṣàpò títí competition. wọ́n jẹ́ àgbàlagbà. wọ́n jẹ́ àgbàlagbà. wọ́n jẹ́ mùsùlùmí. wọ́n jẹ́ mùsùlùmí. wọ́n ní làákàyè. bẹ́ẹ̀ni. wọ́n tún jẹ́ bàlágà wọ́n ti bàlágà. wọ́n tún lálàáfíà. wọ́n tún lálàáfíà. all right ó wá ku báwo la a ṣe lè fi yàn mẹ́ta jẹ ìmáàmù ẹnìkan náà ni ó máa já ṣáájú hmm. lọ́dọ̀ wa níbí báyìí nílẹ̀ wa ń bí ètò wa níbẹ̀ yẹn nílẹ̀ ṣẹ̀ríà èèyàn mẹ́wàá lè jẹ ìmáàmù nínú mọ́ṣáláṣí kan ẹ̀yin kìíní ẹnì kejì ẹnì kẹta ẹnì kẹrin bó ṣe rí ní aram anabi ní maka èèyàn mẹ́wàá làwọn ìmáàmù wọn sùdẹ́ńsì lọ́gá wọn. Masha Allah so wọn kàn ní ọ̀gá tí gbogbo wọn máa fàbọ̀ fún. ìmáàmù jami náà wọ́n sì máa kí ogun wọn. bàbá ọlọ́run mọ́sàjà rí i pé bàbá fata sheikh imam abdulkadir agiri àwọn làá ti ń jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ń tà ń pè ní imam báwo làá ṣe yan imam wọ́n ti wá bọ̀rọ̀ débi wípé àwa rí pé àwọn tó bẹ mẹ́ta mẹ́rin ni wọ́n pàdé pọ̀ pa àwọn fẹ́ jẹ ìmáàmù yìí mọ́mí ẹ̀yọ̀ kan láti nídìí láàrin wọn báwo láti wá yanjú ẹ̀ náà ni wọ́n fẹ́ bá wa sọ ẹ jẹ́ ká dókè lọ́hùn pátápá padà dé mọ́mú agírísí wa ń kalẹ̀ wọn àti ìlọ́wọ́ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ alihikima lè tó tẹ̀ ń gbádùn sálámù alẹ́. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa alihikima mo rò pé ń gbádùn àfa wa al-imam al-sheikh agiri tí a ti jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí tí a ń pè ní imam báwo la ti ṣe yan imam aṣíwájú nínú ẹ̀sìn islam wọ́n wá jẹ́ òye wa pé àwọn tọ́gbẹ́ ẹ̀kọ́ yan imam gan àwọn kọmitì tí ó jòkó pé tó a fẹ́ yan imam o àwọn wo ni imam ọba ni wọ́n gbàlejò àwọn tó fẹ́ jẹ imam tí wọ́n kọ́kọ́ wò wọ́n tí wọ́n àṣẹ́sì wọn àwọn gan gbọ́dọ̀ jó ní mímọ̀ hmm. wọ́n lẹ́ni dáhùn ẹ̀ ní ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jọkùnrin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó sì nílẹ̀ àkàyè gbogbo àwọn ètò yìí ni wọ́n kà kalẹ̀ wọ́n ní táwọn ìmáàmù bá wá pé mi méjì mẹ́ta ń kọ́ kí láwàá fi máa gbà láàrin wọn bàbá bìtẹ́ bọ̀rọ̀ dẹ́mọ̀ nìyẹn. tàwa fẹ́ differentiate tí competition bá ti ṣẹlẹ̀ láàrin àwọn ìmáàmù tá for example gbogbo àwọn quality tá a ṣe ní àárí lára bí èèyàn mẹ́ta mẹ́rin àdẹ̀ àdẹ̀fẹ́ ṣòjóró kí la lè ṣe láàrin wọn àkọ́kọ́ ń ṣe ńlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kí ẹ lọ wọ ẹni tó ní kíra jù láàrin wọn hmm. ẹni tó mọ alukurani ká jù ṣe mọ̀ pé tá a bá fẹ́ kírun jàmá fún yàn a ní gbé kurani dání. bẹ́ẹ̀ni hmm. man tayassara minal qur'an fakrahu ma tayassara minal qur'an èyí tó bá ti rọ ọlọ́run ni ó kà tó bá jẹ́ hafiz ni tó lè ka suratul ta ló ní mọ báwo ni kìlá ẹ ṣe rí báwo ṣó sand tí tẹ̀gbìdì ó lò dáadáa ẹ wò bẹ́ẹ̀ tó fi ṣé ẹni kankan tí ò bá mọ tẹ̀gbìdì tí ó sì mọ kìlá tí ò mọ kùránì báwo ni ó ṣe mọ̀ pé àfa yẹn ń pe kéwé dáadáa àbí kò pé dáadáa hmm, hmm. tí ó fi wá jẹ́ àwọn babaláwo onímọ̀ àyàn ìmọ̀mù fa tí wọ́n á jẹ́ àwọn eh, àwọn cdac amanu ní wọ́n sọ pé àwa ìlà fẹ́ ń bẹ̀ kí lẹ́yìn mọ̀ nípa kí ó tẹ̀fẹ́ bá a dá sí. Eh, àwọn kọmitì. àwọn kọmitì tí ò tẹlomi rìtáyà sọfíọ tẹlomi rìtáyà kápẹ́ńtà ibi tí ìran nǹkan ti dàrú nìyẹn o hmm, hmm. so ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ tá a bá tún wá rí i pé wọ́n tún ṣe déédéé nínú kìrá okùn hadith hmm. ìyẹn mélòó ló hadith nínú wọn torí alukurani àtàdísì láàfin máa dájú ẹ̀sìn so n tọ́wọ̀n yẹn méjèèjì yẹn bá tọ́ wa sọ́nà lórí ẹ̀ láàfin máa ṣèdájọ́ n táwọn yẹn bá bi wá léèrè ẹ̀tún wọn tó gbọ́ hadith tó hadith sórí tó mọ̀ ṣàlàyé dáadáa jù nù wọn tẹ̀ bá tún rí kí wọ́n tún ṣe déédéé ń ẹ tún lọ bí ókè èwo ló dàgbà jù nínú àwọn méjèèjì ẹ lu ọjọ́ orí nínú ẹ̀ so èyí tó bá dàgbà jù ni ẹ mú ẹ hmm. fọmọdé lẹ̀ torí pé ẹ lè fẹ́ experience àgbàlagbà wẹ́tọ̀ ọmọ kékeré yóò ti lórí ìrísí ayé respect ó wà lára ẹ̀ sáwọn jàmá tí wọ́n tò lẹ́yìn ẹ̀ torí bàbá rẹ̀ ó tó àánú àwọn tí ó tò lẹ́yìn ẹ̀ hmm. ẹgbẹ́ ìyá rẹ̀ ó wà náà tó tò lẹ́yìn rẹ̀ bọ́jú orí rẹ̀ bá ṣe rí ni wọ́n ṣe bẹ̀rù ẹ̀ sí hmm. lódodo ọjọ́ orí kọ́ ni ọ̀wọ̀ téèyàn bá possess ní tàgbàlagbà ní iná sọ̀gíra bil ilmi ma akubara iná kẹbíra ilimi iná sọ̀gíra ilimu ma alikubara hmm. so àgbàlagbà tó o bá fi lè ní mímọ̀ ẹgbẹ́ ọmọdé ni ọmọdé tó bá ní mímọ̀ ẹgbẹ́ àgbàlagbà ní ipò àgbàlá gbé sí hmm, hmm. ẹ wo èjì gómìnà wa lẹ́ni ní lẹ́kọ̀ọ́ ẹ wo àwọn tí wọ́n pàdé tó bàbá wọn tí wọ́n sì mọ́ sọ pé the excellence sir torí ipò yẹn tán wà yẹn àgbà ni wọ́n dà yẹn wọ́n ti dàgbà wọn ò dàgbà lọ́jọ́ òní ni wọ́n dàgbà nípò hmm. so a lè tara pò náà gbé èèyàn sí àkóso bọ́lá wá rí èèyàn méjì tí kan dàgbà tí kan kéré lọ́jọ́ orí hmm. tí ẹ fẹ́ jẹ́ nìkan láàrin wọn ẹ fi àgbàlagbà jẹ́ hmm. ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ tó tún ní ká wò dáadáa tá a jẹ ìmọ̀ọ́mù òun la ṣẹ̀ṣẹ̀ ń lò nísìnyí òun náà ni sàkọ́fà ṣe mọ̀ pé kéwú ọ̀rọ̀ kéwú ló ṣẹlẹ̀ yìí gbogbo wọn wá dọ́gba nínú kéwú àwa lẹ́nìkan nínú wọn tó tún wá kàwé mọ́ tiẹ̀ kó ṣe pé tí wọ́n bá ní ká yí èdè padà òun lè sọ lárúbáwá ó tún lè sọ òyìnbó hmm, hmm. advantage ló máa jẹ́ tí a bá ní conference àbí community tí èso ní kéwú ta fẹ́ kí ìmọ̀mù dá sọ̀rọ̀ òun yóò lè ṣèdè mí you will able to speak the language of the people torí ànábì ní khatibu nasa alakọ́dárí okúlì so possibility wa kò sí pé environment tá a ti fẹ́ jẹ ìmáàmù yẹn environment táwọn olóyìnbó pọ̀ nbẹ ni ṣé wọn pé ìmáàmù tá a jẹ ń bẹ̀ gbọ́dọ̀ jó lárúbáwá nìkan. bẹ́ẹ̀ni. Mm, mm, mm. tó o gbọ́dọ̀ máa níta ń pè ní ìmáàmù ó kọjá jókòó mọ́ṣáláṣí nìkan ó gbọ́dọ̀ dá sọ̀rọ̀ community gbogbo ẹni tẹ̀ yan sí DA member ìmáàmù gbọ́dọ̀ wà nù wọn kí lẹ́ ń ṣe community tí ìmáàmù ò sí ń bẹ̀ spiritual leader nìyẹn ẹ gbọ́dọ̀ wà involve ìjọba fẹ́ pé èèyàn pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú dé o báwo la ṣe fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ o ni ó bá wọn ṣe kútúbà ni ó pass message sí wọn tí ò bá wá involve fún community báwo ló ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ hmm. so but nísìnyí a ti ń yọ ayọ̀wọ̀ mọ́mù kò lọ́rọ̀ CDA ayọ̀wọ̀ mọ́mù kò lọ́rọ̀ committee mọ́sálásí ni ẹ dúró sí mọ́sálásí náà lẹ́ ń padà wá tẹ́ bá fẹ́ ṣe campaign. Masha Allah bẹ́ẹ̀ni àwọn ẹ̀dá àwọn campaign àwọn ajá yìí náà ni ibẹ̀ náà ni mo ti wá ṣàdúrà fún yín. Hmm. Hmm àwa náà lọ́wọ́ wa gbóhùn ẹ̀nu ọ̀dà ọ̀dà ẹ̀yin lẹ sọ pé ó da ọ̀dà ẹ̀bà àti mọ́mù ti sọ pé ó da àwọn òjò wọn ò tẹ̀lé. bàbá ẹ dàkú ìbéèrè kan wá wà tí ń tawọ́ tasẹ̀ nínú mi mo fẹ́ kí ó já nfààní gbogbo àwọn aráalé tí ń wò wá ǹjẹ́ oyè imam gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ó yé ẹ̀sìn ni ẹni tó fẹ́ lídìí ẹ̀sìn ni ṣé a lè fìdílé máa yàn bí wọ́n ti máa fìdílé yan ọba ìdílé lágbájá ìdílé wa ní ìjọba ìdílé lágbájá ní jẹ baálẹ̀ baálẹ̀ tí mo jẹ yìí àwọn bàbá mi ní jẹ ọba tí mo jẹ yìí àwọn bàbá mi ní jẹ tí ìmọ̀mù náà claim pé ah, ìmọ̀mù tí mo jẹ yìí àwọn bàbá mi ní jẹ sáà lè fìdílé yan ìmọ̀mù. Hmm. ọ̀rọ̀ tó ta kókó ni hmm. torí pé ọ̀rọ̀ tá a sọ yìí pé fífìdílé yan ìmọ̀mù nínú ṣẹ̀ríà hmm. nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àfọwò faramọ́ àwọn kan dẹ̀ sọ pé kò sí nǹkan tó burú ń bẹ̀ àwọn tó ní tí wọ́n faramọ́ tí wọ́n wí ni wípé á dì náà àwọn míì tó bá qualify tí wọ́n ìṣọmọ̀lú yẹn tó sì jó ní mímọ̀ ni wọ́n tó sì jó ní mímọ̀ ni wọ́n a máa dì náà wọn ní dédé bẹ́ẹ̀ torí pé n tá n pè ní mọ́ṣáláṣí kì í ṣe tẹnìkan. kì í ṣe tẹnìkan islam ní tẹ́sẹ̀ sí ẹnìkan. kódà bẹ́yìn kan bá kọ́ mọ́ṣáláṣí rẹ̀ pé òun lòun kọ́ ó dà kọ́ ẹ́ hmm. tó bá ti kọ́ tán yóò yọ ọkùn bẹ́ẹ̀ ni. inna masajida lillahi ọlọ́run lónìí ló ṣe tiẹ̀ mọ́. Hmm. so kẹ́yìn wọn sọ pé tó kọ́ mọ́ṣáláṣí. ọ̀rọ̀ yẹn mo fẹ́ ká tún sọ o. bẹ́ẹ̀ni. ipe tí a bá kọ́ mọ́ṣáláṣí nísìn ọkọ̀ òdìdí mọ́ṣáláṣí ti gbogbo ayé ń pọ̀ pé wọ́n ì ìjọba ti kọ́ tán báyìí ọ gbọ́dọ̀ yọwọ́ ń bẹ̀ pé tọ̀ tó ìmọ̀mùdà mọ́sálásí tọ̀ tọ́lọ́ ni o. Hmm. yóò yọwọ́ níbi pé ownership èmi mo ní hmm. kò ní yọwọ́ níbi finance pé lámàdá ah, sọ lọ́wọ́ àtúmọ̀ agbálada lọ ṣùgbọ́n kó máa wá control ẹ̀ kó epo ni ó máa dictate ìtí ó ṣẹlẹ̀ exactly àbọ̀ ni ọmọ ìyàn kíní kan àbọ̀ ni wọ́n lọ pé ok stop ìwọ ni kò lọ pẹ̀lú wọn. wá sí báyìí lẹ́gbọ́dọ̀ ṣe lé ní eh, ẹ má ṣe lé lọ́la no hmm. no n tá a fi kún tó bàjẹ́ nìyẹn ó ti ń baṣẹ́ yẹn jẹ́ fún rẹ̀ hmm. torí pé iná lè masajida lè láyé falátẹ́ni máa láyé àdá ọlọ́run ìbá yẹn mo ò fọ́dọ̀ fi porí nǹkan mi yàtọ̀ sí mi ọlọ́run so ó ṣe máa jẹ́ èmi mo ní mọ́ṣáláṣí tọ́lọ́run náà máa kílèmẹ̀ pé èmi mo ní. Hmm, so bí yẹn ṣe rí nìyẹn àjìntà lórí bẹ́ẹ̀ gan-an ìlú ìyẹn ló wá ń bí ọmọ wa la fẹ́ fi jẹ̀ torí pé community yẹn ó lè jẹ́ pé bàbá wọn ló nílẹ̀ tán fi kọ́ mọ́ṣáláṣí yẹn ó lè jẹ́ nígbà tí wọ́n fẹ́ gbá community yẹn lẹ̀ bàbá wọn ni mọ́mù tó kọ́kọ́ jẹ́ ń bẹ̀ ló sì gbìyànjú síbẹ̀ àwa fún ìdílé yìí kó máa mú ìmọ̀ọ́mù wá ní ìgbà tí mọ́mù kan bá ti gbéṣẹ́ ìdílé yẹn tí mo lọ mú mọ́mù torí pé bàbá wọn gbìyànjú òun ni mọ́mù àkọ́kọ́ ń bẹ̀ kò dẹ̀ determine possibility wà ká táwọn ọmọ yẹn bá ń kéwú ni hmm, tí wọn ò bá kéwú. ká gbé lọ bòmíì. níbo ni ṣé wọn wà á níjẹ̀ mọ́mù mọ́ ni káwa nítorí pé ọmọ wa kò bá mọ fatia kó mọ kéye ní àtẹnà nìkan ló mọ kó ṣàmọ kírun fún wa ni káwa lẹ́lòmíì tó ní mímọ̀ tí ó gbé wa níyì tí ó gbà wá lẹ̀ lọ́wọ́ àìmọ̀ kan káwa nínú tó gbà tí oṣù ọmọ ìdílé wa ṣẹ̀rí àní láíláí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá. torí pé àwọn torí mistake yẹn ní máa máa ẹlòmíì lọ lè mú ìmọ̀ọ́mù gáràjì ẹni tó pé bóyá kò dúró ti kéwú kò mọ kéwú òun kò kírun kò sí kan ó lè jọ́ olórí ọmọ àtàngárájì wọ́n máa pé ìmọ̀ọ́mù ti kàn dílé wọn. ó ti sílẹ̀ ńlẹ̀ yín wọn máa jẹ́ ó ti sílẹ̀ ńlẹ̀ wọn lágbájá ń bẹ ń gáréjì bí ẹ lọ́ọ́ mú wá wọn lọ pé wọn lọ pé wọn bí ìbílẹ̀dì ogogoro wọn ti lọ lè pè pé wọn bí wọn ní ìmọ̀ọ́mù ti sílẹ̀ ńlẹ̀ wọn lọ jẹ ìmọ̀ọ́mù. kò sí àfààyè bẹ́ẹ̀ fún wa ní Islam yóò paṣu gbogbo tẹ́sì pátápátá torí ẹni tó jẹ́ ìmọ̀ọ́mù àkọ́kọ́ náà Ọlọ́run tẹ́sì ẹ̀ kó tó wọlé hmm, hmm. so a tẹ́sì ẹ̀ yóò pass tó bá pass yóò máa jẹ níwọ̀n tó bá fẹ́ débẹ̀ gan á fún ní condition á fún ní condition yóò ṣe agreement láàrin jama àti àti gbogbo àwọn èèyàn tó fẹ́ máa kírun fún ó ti gbaṣẹ́ mọ́ mu o ó ti di káàdì mi wọn sẹ́yìn kọ́ mi àdìbò àgbọ̀dọ̀ bá parapàra lọ́wọ́ rẹ lọ́wọ́. bó bá ti ń jáde bó ṣe wọ̀nyẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní bó ṣe máa jáde ń sìn torí pé ọ̀wọ̀ ló wà bàbá yìí dàpọ̀ mo fẹ́ kásárì yẹn jù bẹ́ẹ̀ torí pé ẹ ti ní ìmáàmù náà ti dẹni ọ̀wọ́ ní sí o kí wàá lẹ̀tọ́ àwọn jàmọ́ láti ṣàmójútó ìmáàmù ẹsẹ̀ pé káwọn náà lẹ́tọ̀ kan tó ìmáàmù tá ní kọ́ jòkó sí mọ́sálásí àgbọ̀dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ọgbọ̀dọ̀ mọ àtàjílà o àtàlásàrì o àti mágárì o òun la gbọ́dọ̀ bá káwá is a profession odidi iṣẹ́ ni tó gba appointment letter lórí tó gba staff of office lórí tó wé láwà nílé lórí tán fún fún lọ́fíìsì rẹ̀ ní mọ́ṣáláṣí tó bá ti lé ní gbogbo nǹkan yìí ó ti deserve remuneration bóyá weekly bóyá monthly lówó tí ó máa gbà ó deserve lé tí ó máa gbé ó deserve welfare Welfare. àtàwọn ẹbí ẹ̀ torí ẹ ti sọ fún yín pé o ò lè ṣe gbogbo nǹkan báyìí mọ́ o ọ̀rọ̀ ẹ̀sìn wa ni ó bá mójútó máa líìdì wa lọ́dọ̀ ọlọ́run ó dàbí dráìfà tó wà nù mọ́tò tí à ń wà mú àsìní dàbí kọ̀ǹdọ́tọ̀ tí ń pèrò sí mọ́tò ṣé tá a bá wọ mọ́tò dráìfà bá ń wa mọ́tò lọ tí dráìfà kọ̀ǹdọ́tọ̀ ń kọ̀ǹdọ́tì mọ́tò tí ń gbowó mọ́tò lọ wa ṣé a wọ mọ́tò lọ́fẹ̀ẹ́ a bọ́lẹ̀ lọ́fẹ̀ẹ́ ni. tá a bá ti sanwó fún kò ní gbé wa lọ torí kò ní òun mẹ́ǹtẹ́ẹ̀nì ara rẹ̀ tí ò bá nílà káyì tí ò ní àlàáfíà kò ní yóò wọ̀ wá sọnù ni bẹ́ẹ̀ ni mọ́mù náà ṣe rí so bí gbogbo mọ́ṣáláṣí bá wà tán bá yan ìmọ̀mù síbẹ̀ níjọ́ tó bá ti náà nìkan máa sọ pé èèló ni ó tó ta lágbára rẹ̀ tá a máa fún tí ọjọ́ wọ́n ti lọ ibi kan ah, àánú kò sí láì bínú kí mọ́mọ́ òṣìṣẹ́ o ó lè máa ṣe business o ṣùgbọ́n kò gbọ́dọ̀ disọ́ọ̀bù ọ́fíìsì wọ́n yàn sí. ìṣòro tó ń ṣe àyàn torí ẹ̀yàn tó bàbá ọlọ́mọ sàjárì yẹn pẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀yin tí ẹ wò wá ní gbogbo àyè ibi tó ń kálukú ti láǹfààní àti máa wo ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí a pè ní alẹ́ hekima láti lè ṣe Orísun àwọn ìmáàmù wa Sheikh Abdulkadir Agiri tí wọ́n jẹ́ deputy national missioner fún ìjọ tí a ń pè ní Islamic Muslim eh, Foundation tí a ń pè ní ismof tó kalẹ̀ sílùú Mushin àwọn ni mo ti gbà lálejò látàárọ̀ tí wọ́n ti ń bá wa yànnà náà rọ̀ nípa bí a ti ṣe yan imam aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ ni wọ́n ti kà fún wa o wọn lọ́dọ̀ gbogbo ẹ̀yin jẹ̀mọ́ náà àwọn ìmáàmù tọ́lọ̀ ń bá yàn fún yín ẹ tọ́jú wọn o ẹ tọ́jú wọn o ẹ máa fún wọn lówó oṣù tó jọjú ẹ máa ṣètọ́jú àwọn ẹbí wọn ilé tí wọ́n máa gbé kódà mọ́tò tí wọ́n máa lò ẹ gbìyànjú ẹ̀ kẹ́ ṣe fún wọn torí pé iṣẹ́ ńlá iṣẹ́ tí wọ́n gbé dání ọlọ́run kọ́ mọ́sàkọ́ gbogbo àmọ́ ṣe ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ imam wọn ní kò yẹ kó dìjà àwọn tó ní mímọ̀ lẹ́ni kí wọ́n máa yan imam wọ́n sì máa yan ẹni tó ní mímọ̀ náà sípò imam kọ́lọ̀ musa gbàdọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tọ́lọ̀ ti yàn ní imam ọlọ́run dàpọ̀ mọ́ gbapò náà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan kọ́lọ̀ ń jẹ́ ẹ̀fẹ̀ mi gígùn lóhùn ọ̀làlá hàwùlà ọ̀là kúwọ́tà ìlà bìlà lásán afáwa kó tó di pé ẹ lọ ǹjẹ́ wà lórí social media bóyá àwọn yẹn lè ní Facebook ní táwọn yẹn lè ti gẹ́ẹ̀tì gbogbo àwọn lectures yìí bíi kí ni agiri sheikh abdulkadir náà ni. agiri sheikh abdulkadir lórí facebook tó bá ti lọ bẹ̀ wọ gbogbo lecture yín ọ̀pọ̀lọpọ̀ kútùbà yín náà wọ́n bá ń bẹ̀ tó inṣàlá a tún wá pè é wá síbí lẹ́ẹ̀kan sí o bóyá lọ́jọ́ mẹ́jọ a tún jọ ṣètò náà ní pẹ̀lú ògbọ́n inṣàlá ta'ala. tó adúgbò ẹ̀pọ̀lọ̀ ọgbẹ̀ ẹ̀yìn olùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ní gbogbo àyè ibi tó kàlùkù ti láǹfààní àti máa wò ètò tààrọ̀ yìí mú mu àtàgbà lálejò lẹ́nìí ni bàbá wa fata sheikh al-imam abdulkadir agiri pẹ̀lú ògbọ́n inṣàlá tó bá tún jẹ́ mẹ́jọ a tún máa bá wọn pàdé facebook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 ìpolówó ọjà yín bàbá wa Dr. Ahmed Salahudeen aláṣẹ àtọ̀dọ̀dàrí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited pẹ̀lú ògo Ọlọ́run àti báwọn náà sọ̀rọ̀ wọ́n sì ní pẹ̀lú ògo Ọlọ́run ètò yìí ètò wa ni àjọ máa ṣe náà ni Ọlọ́run ó yọ̀ǹda fún wa o àdúrà wa ó gbà inshàlá ẹ tún máa pàdé wa lórí YouTube bákan náà ẹ lọ sórí YouTube yìí Al Hikmat on Orisun ẹ rí gbogbo ètò yìí wò ń bẹ̀ inshàlá ta'ala jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí kan náà tàkùn ní Al Hikmat ma'as salam wa ilal liqa